so láti wá gbé fọ́múlà kalẹ̀ pé àdìsí táwọn èèyàn ń lò làdìsí tó bá tako kùránì àdìsí wo ló tako kùránì tó o mọ̀. wàkọ́dí yakunu lè hadith min báàbí zọ̀hírihi àtànà kùdùmọ́ àlè kùrán ó ṣeé ṣe kó ga sí pé àdìsí tó ń sọ pé tako kùránì yẹn ní ojú ìta ló bẹ́ẹ̀ tí wọ́n bá ṣàlàyé wúlẹ̀wúlẹ̀ rẹ̀ tán kò ní takun kankan nínú alukur'an ṣé bá a rí àwọn àyà gan tó ga sí pé zọ̀hírù ha àtànà kudu. wàfi hakikọtiha máa fi ìhà tànà kudùn tábà kan wò lọ́ọ̀kan báyìí a sọ pé ó tako alukurani pé ó takora wọn ṣùgbọ́n táwọn mímọ̀ bá jókòó lé lórí tán tá a bá ṣàlàyé ẹ̀ fún ọ wọn náà gbà pé kọtako alukuraani nítorí náà nínú àwọn àdìsí tí ò tako kuraani àmọ́ tí èsì àdìsí òjíṣẹ́ Ọlọ́run tó wà ní í ṣe pẹ̀lú ẹran ọdún léyà mẹ́jọ àwọn àfa àti sàwọn jọ mẹ́jọ tàbí mẹ́sàn-án ni wọ́n mẹ́jọ tàbí mẹ́sàn-án ni wọ́n ìyẹn wàá kà sí ọ létí báyìí kó o lè ṣọ́ra fún un hadisi àkọ́kọ́ ó wà nínú hakim tírà sunan tí wọ́n ń pè ní hakim hakim ló gbà wá hadisi yẹn sọ pé ma amila ibnu adam yawma nahari amalan ahaba ila Allah azza min ìhìrọ́ kidam àdìsí yẹn sọ pé ọmọ ádámù ò ní ṣiṣẹ kan lọjọ ọ̀gbunran ṣiṣẹ náà tó jẹ ohun tí Allah ò sí jùlọ tó tayọ ìhìrọ́ kidam tó tayọ kópa ẹran kò sí iṣẹ kan tó o lè ṣe ní ọjọ́ ìgunran tọlọ nífẹ̀ẹ́ sí jùlọ tó nítorí pé dájúdájú ẹran lútọ ọba pa yẹn wà ìnàhà nítorí pé dájúdájú ẹran ọdún tó ọba pa yẹn làtà àti yàwó malikiyama ọmọ àwa lọ́jọ́ àlìkìyàmà bí kúrú nìhà tìwòtìwò orí rẹ̀ wà á ṣe àríyá ti irun ẹran irun ara rẹ̀ wà á ha ti pátákó ẹsẹ̀ rẹ̀ lọ́mọ àwa lọ́jọ́ àlìkìyàmà. láti wá jẹ́rìí rẹ pé ọ̀pọ̀ ẹran fọlọ́hún wàá nà dàmà àti pé dájúdájú ẹ̀jẹ̀ ẹran rẹ làyàkà mìnàlọ́ bèmàkàní ẹ̀jẹ̀ ẹran rẹ yóò ti kán sí ààyè kan lọ́dọ̀ ọlọ́hún kọ́bùlà àyàkà mìnàlọ́ àdìgbò síwájú kí ẹran yẹn tó kanlẹ̀ bàbá sì gbé ọ̀bẹ lé báyìí kí ẹran yẹn tó kanlẹ̀ lọ́dọ̀ rẹ ó ti kan ọ̀dọ̀ ọlọ́run fatibu biha nafsan kẹ ya gbádùn ẹ̀mí yín pẹ̀lú ẹran ọdún o kẹ gbádùn ẹ̀mí yín pẹ̀lú ẹran ọdún tàbí ẹran ọdún tẹ́ ẹ bá pa ẹ̀jẹ̀ ó jẹ́ ẹran ọdún tínú yín ó dùn sí ẹran ọdún tó máa dáa rọwáhu hakim hakim ló gbà wá àwọn àfáà ní hadithun dọ̀yìf wọn láti sì tó lẹ́nu bọ́ọ̀lù ó ti á gbọ́kànlé ohun tó lẹ wọn bá dákọ ọdún àwọn tíra tó ti rí ka nígbà káwọn tíra ń báyìí alákọ̀ọ́kọ́ kìtàbù al-ilal kìtàbù al-ilal alimuntahiya ti ibùnú jauzi volume two page five six nine hadith number nine three six. tíra kejì kìtàbù ilal àtìrìmìdì alikabir lìtìrìmìdì volume 2 page 638 three eight kìtàbù alimajuruhin kìtàb alimajuruhin ti ibn hibban volume 3 page 851 kitabu one kìtàbù hakim volume 4 page two two one kitaabu silisila ahadithi dọọyifa lili alibani hadith number five two six hadith yẹn lẹ mafẹmisi hadith kejì wọ́n ní àwọn sọ̀hábà sọ pé ya Rasulullah ògìsí àlọ́ mahadihi ali kí ni àwọn ẹran ọdún léyà tàǹpà ìgànnà kí ló dúró fún anabi wa sọ pé sunnatu abikum ibrahim sunna baba ńlá yín anabi ibrahim ni aleyhi salam kọ́ọ̀lù wọn wá ní fama lana fiha ya Rasulullah ẹni tó bá jẹ́ sunna baba ńlá wa kí wàá ní èrè jẹ tiwa ń bẹ̀ àbí àkànbá apẹ̀ ẹran òun kàn máa kó láadá lọ lórí tiwa àwọn máa fi owó tiwa máa fi rẹran ọdún kí nìpín tiwa ń bẹ̀ kọ́ọ̀lù anabi ní bẹ́kúlì ṣàrà hasana irun kọ̀ọ̀kan ó dúró fún iṣẹ́ rí kọ̀ọ̀kan irun ara ẹran yẹn kọ̀ọ̀kan ó dúró fún hasana kọ̀ọ̀kan so sì mọ̀ pé àmọ́ iye irun tí ń bẹ lára ẹran àbí kọ́ọ̀lù fasuf àwọn sọ̀ábà tún ní irun súùfù ńkọ́ irun ẹran àgùntàn ńkọ́ irun ẹran tí màálù ràkúnmí ló sọ̀hún tí màálù ló sọ̀hún tí ràkúnmí ńkọ́ ẹ̀ tí àgbò ńkọ́ anabi ni bikul sha'ara mina suf hasana sori ìbá jẹrun ràkúnmí ìbá jẹrun àgbò ìbá jẹrun màálù irun kọ̀ọ̀kan ládá iṣẹ́ rí kọ̀ọ̀kan nu iṣẹ́ rí kọ̀ọ̀kan sì ní times ten ní ládá tó kéré jù tá a lè gbà lórí rẹ̀ rọ̀wáhù ibnu mọ́já ibnu mọ́já ló gbà wá kí làwọn àfa sọ lórí rẹ̀ hadithun maudu hadithun maudu hadithun hadithun hadith àgbélẹ̀rọ ni sọrí pé pàtàkó kùránì kò sí tako làákàyè ìwọ tó sọ pé ó dìgbà tádìsì bá tó tako kùránì tó bá tó tako làákàyè kó tó mọ̀ pé àdìsì ń kèé sàdìsì kọ́ídà rẹ̀ yẹn kọ́ídà juhalahu limorokabun kọ́ídà àwọn aláìmọ̀kan tí wọ́n ti ya dìgbòlugi sínú àìmọ̀kan wọn tó ga sí pé kò sí ní tẹ́lẹ̀ sọ tinú wọn ló máa yí wọn. àdìsí tó pẹ ẹran ọdún ní súnà baba ńlá wa tó tó wá sọ pé lórí irun kọ̀ọ̀kan ó dúró fún hasana kọ̀ọ̀kan àwọn àfa tẹnu wọn tọrọ wọ́n ní hadithun mawdu' níbo ni wọ́n ti sọ bẹ́ẹ̀ tírà àkọ́kọ́ kìtàbù zakhira kìtàbù azakhira zakhiratul hufadh kọ́kọ́ tí a ń gangan nìyẹn zakhiratul hufadh li Qaisarani Qaisarani nọ́mbà àdìsí yẹn bẹ̀ ní three eight three five tírà kejì kìtàbù du'afa ti ibùn hibban volume three page fifty five tírà kẹta kìtàbù misbahu zujaja li Busoiri Busoiri volume three page two two three Ati ètò ti gbajúmọ̀ tó ti mọ̀ ní silisilatu ahadis adọ̀ífa walimọ̀dúwa ti sheikh alibani Albani rahimahullah hadis number five two seven. ó di mélòó. Odi meji, méjì àdìsí kẹta àdìsí yẹn sọ pé ànábì sọ ya Fatima Fatima ọmọ mi kú mi ila ìlà adhiyatik dìde sí ẹran ọdún rẹ báyìí si sí báyìí wà níbi tí wọ́n ti fẹ́ bọ́ ọ dù wà níbẹ̀ fàyínà lákà bìkú lè kọ́ tìrọ̀tìn takùtùrú mẹ́ńdámíhá nítorí pé dágúdájú èkì kan kan tó bá ń kan nínú ẹ̀jẹ̀ ẹran náà àyẹ̀kfìrà lákà máa sálàfà mẹ́ńzónúbìkì àyẹ̀kfìrà lákì máa sálàfà mẹ́ńzónúbìkì èkìkan kọ̀ọ̀kan báyìí yóò máa dúró fún pé kí Allah kó ṣe àforíjìn àwọn tó ti síwájú nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún ọ ní o èkìkan kọ̀ọ̀kan tó bá ń kán lọ́rùn ẹran náà yóò máa dúró fún àforíjìn gbogbo ohun tó ti ṣe síwájú lẹ́ṣẹ̀ kọ́ ọ láti Fatima sọ pé ya Rasulullah òjì sí Allah alana xɔsɔ alulibait ṣé n tó sọ yìí ṣé àwa nìkan ni yóò ṣiṣẹ́ báyẹn fún àwa tá a jẹ́ ẹbí rẹ̀ aw tàbí lana wálélí mùsùlùmí àbí yóò máa jẹ́ tiwa báyẹn náà yóò sì máa jẹ́ ti gbogbo àwọn mùsùlùmí kárí ayé kọ́ọ̀lá ànábì sọ pé bá lana wálélí mùsùlùmí rárá o yóò máa jẹ́ ti tiwa bẹ́ẹ̀ tá a bá pẹran èkìkan ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan àforíjì ẹ̀ṣẹ̀ ń ta ti ṣe lọ ni yóò tún wá máa wà bẹ́ẹ̀ náà fún gbogbo àwọn mùsùlùmí hakim náà ló gbélé ìwá o ńgbà táwọn afáàyí rí ẹ wò wọ́n ní hadithun munkar hadithun munkar hadithi bú ni nínú tíra tó ti rí ka كتاب العلل لابن ابي حاتم فولوم 2 بيك 38 تو 39 كتاب مجمع الزواهد لهيثمي فولوم 4 بيك 17 كتاب الترغيب والترهيب للمنذري فولوم 2 بيك 99 بيك 99 فولوم 2 بيك 99 bákan náà kìtàbù du'afa alikabir lili akili volume two page thirty eight àti tírà sírísílà sheikh alibani hadith number five two eight hadith kẹrin anabi sọ pé wọn lànàbi sọ pé mẹgì sọ pé anabi sọ pé mọ lórí eléyìí wọn ní anabi sọ pé is istafurahu dọ̀háyàkùn istafurahu dọ̀háyàkùn ẹ kí léyà yín ó tóbi ó tóbi dáadáa o ẹ ó tóbi o fàyínà ha nítorí pé òun lẹ́gùn lórí afárá náà o ẹ jẹ́ kí ẹran ọdún léyà yín o. nítorí pé òní mọ̀tọ́ yá yín o òun lẹ́gùn o lórí afárá iná rọ̀wáwù dàílàní dàílàní ló gbà wá àwọn àfà wọ́n yiri ẹ̀ wò wọ́n ní hadithun da'ifun jiddan hadithun da'ifun jiddan ah hadith yìí mà lẹ́gàn ni o ọba nínú ṣáfárọ̀ kitabu shadaro fil ahadith alimusharo lè ọmọ toilun ló kọ book one volume one page ninety six ó tún bá nínú tírà alimushaharo alimushaharo minal hadith alimodua wa dọ̀yìnfà lijabari volume one page one ninety seven ó wà bá nínú tírà alibani náà volume one page one seventy three ó tún bá nínú kashfu khafa ti àfa wa àjàlúní àjàlúní rọ́kùnmọ́ àdìsí yẹn ní one seven nine four àdìsí karùn-ún tí wọ́n tún hun máa nẹ́bí lọ́rùn kò sì takò àdí kò takò kùránì ó sọ pé wọ́n lànà ibi sọ pé mọ́ńdọ̀ha tọ́yìíba mọ̀ndọ́há tọ̀yíba tàbí ya nafsu ẹni tó bá pẹran léyà tínú ẹ̀ dùn sí ẹni tó bá pẹran léyà tó tẹ́ lọ́rùn pé ah ẹran ẹ̀ mà dá o muhutasiban li adihiyatihi <clears throat> muhutasiban li adihiyatihi tó sì ń ro kan láadáa lọ́dọ̀ ọlọ́run lórí ẹran tó pa káà ti láhùn hijaba minan nar kánàtì láwù hijaban minan nar ẹran náà ó máa jẹ́ gàgà fún un kò ní jẹ́ òwò náà lọ́jọ́ àlìkèyàmà tọ̀bàrà nílọ́gbà wá nínú mújámù àlìmọ́jám àlìkẹ̀bíir àwọn àfáà yìí rí ẹ wò wọ́n sọ pé màòdù wọ́n hùn ní o wọ́n hùn ní o bí àṣẹ nìkan mi a ní wọ́n hùn ní o. <laughs> lọ́wọ́ mujmau zawaidi ti aisami uh, volume four page seventeen kòlásọ́tù alibadiri alimunir ti ọmọ mulakon volume two page three eight six nailule aotori ti shaukani volume five page one ninety six àti tíra silisila um, rọkọmọ hadith nọ́mbà hadith yẹn níbẹ̀ ni five two nine. si, ìkẹlẹ oníyẹn takàtàn yẹn ìkarùn-ún ìkẹfà ló yẹ ká kọ síbí ìkẹfà lọ́kàn báyìí si kẹfà ó sọ pé inna Allaha yu'ti bikulli udwin mina dọ́híyá udwan mina lè dájúdájú ọlọ́run ọba àlékè ọlá yóò máa fi oríkèé kọ̀ọ̀kan lára ẹran wa lára ẹran ọdún iléyà wa yóò máa fi bọ́ okùn náà kúrò lọ́rùn oríkèé kọ̀ọ̀kan ẹni tó pẹran náà yóò ti kù yóò máa bọ́ kù bíkúlẹ̀ ọ̀dùnwìn pẹ̀lú oríkèé kọ̀ọ̀kan mìíràn dọ́hìyà nínú ẹran tó pa ọdún wa yóò fi bọ́ kúrò ní ọrùn oríkè kan minal mudohi látara ẹni tí ó pẹ̀ràn náà hadithun la asilala wọ́n ní hadith tó já wa ni àti ẹ̀ mọ́ tá a ló sọ gangan ní pàtó kó tó fọwọ́kọ̀ ànábì kún òun ò fẹ́ kan ní àṣìlù rárá àwọn ọ̀rọ̀ kan bẹ tó dá sí pé tẹ́ńbà pa á mọ̀ tá a mẹ́ńtọ́ pa á pè ní mòdù tá a mẹ́ni tó parọ́ òun pé lágbájá ọmọ lágbájá lọ parọ́ òun á pè ní mòdù àwọn ọlọ́kan máa bẹ tó ga sí pé wọ́n pa á mọ́ àti ẹ̀wà awẹ́ ń tó parọ́ òun gan àwárí akànsásá dédé la bá ọ̀rọ̀ nù tíra wọ́n sọ pé la asilalahu kò fẹ́ kan ní ibi tá a lè wá sí nípìnlẹ̀ kò kan sí ibi kankan tá a gan ló sọ àmọ́ asábàánu tíra náà ni lọ́wọ́nù kìtàbù tẹ̀lé kéésù alhabir talhisul الخبير ti ọmọ hajar hafiz ابن hajar volume four page two five two khulasatu badri alimunir ti ọmọ mulakon volume two page three eight six ọba mbẹbẹ hadisi keje òun sọ pé yá yu anas ẹ̀yin ènìyàn dọ́hù ẹ̀pẹ̀rẹ̀ ọdún léyà o wàtásìbù bìdìmáìhà kẹ́ẹ̀sì ní èrò kẹ́ẹ̀ ní àfọkànsí àfọkànsí láadáa lórí ẹ̀jẹ̀ rẹ̀ kẹ́ẹ̀ ní ìrètí sílá ìrètí láadáa lórí ẹ̀jẹ̀ ẹran yín fáínà dàmù torí pé dájúdájú ẹ̀jẹ̀ wáyé wákọ̀ àfẹlẹ́ àrùd kódà kọ́ gá sí pé ńgbà tó pẹran rẹ orí ilẹ̀ ayé lẹ̀jẹ̀ dáàsì fàyínà òyàkọ́ fi la, ẹ̀jẹ̀ yẹn ibi tó gúnlẹ̀ sí gangan ni ibi ilé ààbò ọlọ́run ní sámà tọ̀bàránì ló gbà á wá àwọn afáàyí rí ẹ wò wọ́n sọ pé mọ̀ọ́dù wọ́n hun ni o tábà tí ní wọ́n hun wọ́n mọ ọkọ̀ ẹ̀ tó hun nù wọ́n hun ni o ọba nínú mújámù haúsá ti tọ̀bàránì ti tọ̀bàránì volume eight page one seventy six ọba nínú mizanu lẹ́yìn ti dáàlù ti àfàwà dábí volume four page two oh five ọba bánu sílísílà àdìsí dọ̀yífà alibani àdìsí number five thirty ìkẹlẹ́ oníyẹn ìkẹgẹnu ìkẹjọ báyìí mọ́ ń fàkọ́tí àlìwárìkù fi ṣẹ́yìn afdọ́là mínà ìratin fi yaomin eid fi yaomin eid fi yaomin eid mọ́ ń fàkọ́tì àlìwárìkù fi ṣẹ́yìn wọn ò lè ná owó fàdákà owó sílífà wọn ò lè ná sí orí kìnnìkan afdọ́lù tó máa lọ́lá ju mina hiratin èyí tẹ́ ẹ ná sórí ẹran tẹ́ ẹ pa fi yaomi eid ní ọjọ eid lọ o lè ná owó ọwọ rẹ sórí kinní kan tó máa lọ́lá jùlọ tó máa tó owó tó o ná tó fi ra ẹran ọdún léyà bẹ́ẹ̀ hàkí ló gbà wá nínú súnánù kúburọ̀ rẹ̀ ẹ̀ àdárù kútú gbà wá. àwọn àfáà yiri ẹ̀ wò wọ́n sọ pé hadithun da'ifun jiddan hadithun da'ifun jiddan hadith náà lẹ́gán ni lọ wo tíra tẹ́ ń pè ní kamilu fìdùn àfa minarijal ti ọmọ àdí volume one page two two eight kitabu majuruhin ti ọmọ hibban volume one page one oh one tira tíra sílísílátù àdìsí dọ̀yífà àti Albani àdìsí nàmbà five two four. nàmbà nine àbí ma àmìlà ibùnú ádámà fi hádà lìyàwó wọn lànà ibi sọ pé ọmọ ànábì ádámà kò lè ṣeṣẹ́ kan lọ́jọ́ tòní ìyẹn ọjọ́ ọdún afdọ́là min damin yuharọ́ọ̀kù. tó lè lọ́lá ju ẹ̀jẹ̀ tí wọ́n dà lẹ̀ lọ ẹ̀jẹ̀ ẹran ilá yakuna rahiman maktuatan tusol ohun tó o tó lè ṣe tó lè ní ládàá lọ́jọ́ ọdún ọjọ́ ògúnran tí ládàá rẹ̀ máa tó ládàá ẹran ọdún ó ní ìbí tó ti já tó wá sopọ̀ lọ́jọ́ ọdún. gbogbo yẹn ń pẹran ọdún ìwọ pẹran ọdún tiẹ̀ ọwọ́ á kó àwọn mọ̀lẹ́bí yín tí ń bara wọn fa sùrùtù ọwọ́ á bá wọn parí ẹ̀ wọ́n á dì mọ́ra wọn ohun tó o tún lè ṣe nu rọ́pò kó o pa ẹran ọdún léyà tó o bá fẹ́ gba láàdá tó fún ẹran ọdún léyà ní bó ṣe pọ̀ tó àwọn afa yìí àdìsí yẹn wò wọ́n ní hadith dọ̀yìn tọ̀bàrà nílò gbà wá wọ́n ládìsí yẹn náà lẹ̀ nínú tírà mojam kebir tọbarani volume eleven page thirty two nínú musalsilu eh, biduafa àti kitabu temuhid ti ọmọ abdulbari volume twenty three page one ninety two kitabu silisila adisi alibanina uh, hadisi number five two five gbogbo àwọn adisi mẹ́sẹ̀ẹ̀sán yẹn mọ́fọkànsí ló ń jẹ́ bẹ́ẹ̀ o má fọkàn sí o má fọkàn sí o àìfọkàn sí rọ o. lákìn لا يخفاك أن الله عز وجل يعطي أجرا لمن باشر وبادر بطاعته wọ́n ní ṣùgbọ́n o kò gbọ́dọ̀ pamọ́ fún ọ o pípé dájúdájú àlọ́ o yóò fún ẹnikẹ́ni tó bá ṣe ìtẹ̀lé àṣẹ rẹ̀ lọ́jọ́ ọdún tó yára lọ síbi àṣẹ ọlọ́run lọ́jọ́ ọdún fi dábùhì yìí ṣáátán àwòbádáná àwòbákọ́rà nípa pé kọ́pa àgùntàn nípa pé kọ́pa ràkúnmí nípa pé kọ́pa màálù takọ́rùbàn ìlàlùwàlì tó fi wá àsùnmọ́ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ọba olólùfẹ́ ẹ̀dá jalla wàhálà ọba tó gbọ̀ngbọ́n tó ga kò gbọ́dọ̀ pamọ́ fún ọ o pọ́ǹtì yẹn ó gbà láàdá o àlóòní gbà láàdá o láàkìn ṣùgbọ́n o kàmá kùlùtù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́yìn ṣàfihàn àjẹrùn kọ́ọ̀s kò sí láàdá àtàyànrí lórí ẹran ọdún léyà ní kókó tá a fẹ́ fi rinlẹ̀ fàyẹ̀kùnú mẹ̀kìdárò lè hajiri fi ilmi Allah ta'ala kásáwò nítorí náà láàdá ẹran ọdún léyà yóò yóò wá jẹ́ òdiwọ̀n kan tó ga sí pé ọ̀dọ̀ ọlọ́run nìkan nìmọ̀ rẹ̀ wà gẹ́gẹ́ bí láàdá ààwẹ̀ gẹ́gẹ́ bí láàdá ààwẹ̀ ààwẹ̀ rọ̀mọ̀dọ́ọ̀nù pé tó gbà ọlọ́run ló mọ òdiwọ̀n láàdá tó gbà bẹ́ẹ̀ tó túmọ̀ sí wípé gbogbo iṣẹ́ tí mùsùlùmí ń ṣe fọlọ́hún tá a bá gbé sórí òṣùwọ̀n ládàá méjìlá pín sí ìpín kìíní alẹ́ amal bìtà ayé nílẹ̀ àjẹ́ aw alẹ́ amal bẹ̀lẹ̀ àjìrí alimọ̀ àyàn iṣẹ́ rẹ̀ tí wọ́n yán tí wọ́n sọ pàtó ládàá rẹ̀ fún wa àwọn kan bá yẹn lọ. العمل amal bi ghairi ajirin muayyan àwọn abala kejì iṣẹ́ tá à ń ṣe fọlọ́hún ní àwọn iṣẹ́ tó dá sí wípé a máa ṣe a sì ní mọ pàtó ládàá tó ń bẹ lórí ẹ̀ àmọ́ lọ́ọ̀ nìkan ló mọ òdiwọ̀n ládàá náà àbódìgbà tẹ́ tó sọ fún ọ pé iye ládàá báyìí ló gbà kó tó ṣiṣẹ́ ni rárá bó ṣe wá wà níbi iṣẹ́ ládàá ló tún wà níbi iṣẹ́ ẹ̀ṣẹ̀ náà o àwọn sẹ́yìà kan wà àwọn iṣẹ́ aburú kan wà tí alukurani tàbí àdìsí ti sọ pàtó ìjìyà tó wà ń bẹ́ẹ̀ náà la àwọn ìwà ẹ̀ṣẹ̀ mìíràn tó ga sí pé kùránì àti àdìsí kò sọ pàtó ìjìyà tó wà lórí rẹ̀ sẹtiri pé ládàá pólísì méjì báyìí ládàá tá a mọ pàtó ẹ̀ nígun kínní àti ládàá tí a ò mọ pàtó rẹ̀ nípín kejì bẹ́ẹ̀ náà ni ìjìyà ìjìyà tá a mọ pàtó ẹ̀ àti ìjìyà tá a mọ pàtó ẹ̀ bó sì wà nínú Islam nìyẹn níparí gbogbo àdìsí tó wá tó dákọ ládà kan ní pàtó fún ẹran ọdún iléyà àwọn ọ̀gá wa nínú ìmọ̀ ẹ̀sìn àwọn mutakhasisun fi ilmil hadith àwọn tí wọ́n yan iṣẹ́ àdìsí ní iṣẹ́ wọ́n sọ pé gbogbo ẹ̀ pátápátá kò fẹsẹ̀ rinlẹ̀ tí ó bá sì ti fẹsẹ̀ rinlẹ̀ ó gbọ́dọ̀ fi ṣe wáàsí tí ó bá ti fẹsẹ̀ rinlẹ̀ ó gbọ́dọ̀ ní àdì ọkàn sí ifá tọ tó bá fi ṣe wáàsí ó fi ṣe wáàsí láti lè pe àkíyèsí àwọn èèyàn sí ni pé wọn ládìsí báyìí ń bẹ àdìsí yẹn ohun táwọn afa sọ lórí ẹ nìyí o àdìsí ń kò fẹsẹ̀ o wọ́n hun ni o kò ní pìlẹ̀ o ó lẹ̀ gan o wọ́n mú àlàyé wá ní orí rẹ̀ báyẹn ní ojúpọ̀nà báyẹn ìyẹn ni àkíyèsí kejì lórí ọdún iléyá pẹ̀lú ògo Allah àkíyèsí kẹta lórí ọdún iléyá ó di ọ̀sẹ̀ tó ń bọ̀